ẹ kálẹ́ o ẹ sì kú dédé àsìkò yìí àkójọpọ̀ ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ̀yìn láti iléeṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ èkó gbẹ̀ngàn olóyèdè ní oníròyìn ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni akínwùmí ambode tí yóò tó gbé ọ̀pá àṣẹ ìṣèjọba ìpínlẹ̀ èkó kalẹ̀ ní ọjọ́ pínísín tó kù láti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ rẹ̀ gbé ìwé gba ìwọ lókàn láti tẹ̀síwájú ìṣèjọba ìpínlẹ̀ èkó lé gómìnà tuntun ọ̀sàràn babájídé sanwó-olú lọ́wọ́ ní olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ èkó tó wà ní agbègbè ìkẹjà bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayẹyẹ àkọ́kọ́ ọ̀hún ló jẹ́ ọ̀kan pàtàkì tó wáyé láàrin gómìnà akínwùmí ambode àti gómìnà tuntun babájídé sanwó-olú níbi tí gómìnà tuntun ọ̀hún ti sọ púpọ̀ lọ́rọ̀ ní èdè abínibí ẹ̀jẹ̀ àbọ̀ àti jókòó pẹ̀lú gómìnà ìlú Èkó lẹ́yìn ọ̀gbẹ́ni Akínwùmí Ambode wọ́n dẹ̀ ti fi àwọn òwe fi ṣọwọ́ sí wa tó jẹ́ àwọn òwe tó ìbò ń pè ní handover note tó máa jẹ́ ká mọ gbogbo ètò tán ti ṣe sí ọdún mẹ́rin sẹ́yìn ká dẹ̀ tó máa jẹ́ pé a máa lè kà ibi tó fi sí ibi tó wà gbogbo ẹ̀ láti sọ lẹ́yìn inú yàrá wọn ìyẹn la fẹ́ sọ fún yín pé a ti ṣe iṣẹ́ yẹn ó dẹ̀ ti ó ti bọ́ sí pé yẹ kó bọ́ sí àdúpẹ́ fọlọ́n